نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فيا عبد الله كن عنوانا للعيد بشكرك يا من من الله عليك بتمام الصيام واستشعر في صبيحة هذا اليوم عظمة الفضل الإلهي والكرم الرباني فهذا يوم الجائزة الذي يباهي الله يباهي الله بك ملائكته فاستشعر حلاوة اليقين ولذة الانتصار على شهوة نفسك فقد جعل الله العيد ميقاتا لتتويج صومك ومنطلقا لعهد جديد مع ربك فالعيد ليس مجرد زينة للضوائب ليس مجرد زينة للظواهر بل هو تجلي الفرح الرباني في القلوب التي في القلوب التي طهرت بالصيام وانكسرت بين يده الوهاب بالقيام قال تعالى قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون adáwọ̀pẹ́ fún ọlọ́run adáwọ̀pẹ́ fún ọlọrun adáwọ̀pẹ́ fún ọlọ́run ọlọ́run dákun dákun wà ọba ìtaàmà rí dúpẹ́ síjọ́ pọ̀ wa ìtaàmà rí láti wá dàbí ẹni tí ọ̀yẹ́ ó dúpẹ́ ọlọ́mọdé ó sí wa ààrẹ ọdún yìí ọdún ọdún ló bá dé ẹwọ̀n kan nàìjíríà ṣe gbá nàìjíríà ṣàwò àmàgbàwẹ́ àmàtọrọ jẹ adúpẹ́ fọ́lọ́run àmàgbàwẹ́ àbára wa ń bi tí ó wù wá àmàdúpẹ́ fọ́lọ́run àwọn ẹlòmíì náà àwẹ́ bá wọn láyé ọdún bá wọn láyé wọn àkúkú sáàárẹ̀ ṣùgbọ́n wò sí ibi tọ́tẹ́ wọn lọ́rùn ẹlòmíì sì ní àárẹ̀ òjì ó rí dùnú ọdún ọlọ́run ò gbogbo àwọn kan burú báyìí ọlọ́run má fi sọ kankan wa gbogbo ẹ̀yin orísun ọlọ́run tá ọjọ́jọ́ wà ń bì lónìí ọjọ́ nọmba wá yìí táàbù ká sí ọpẹ́ yìí sì ní àmì ọdún tà ń ṣe ni òun làmì ẹ̀ tí wọ́n bá ní kí láàbì ṣe àmì sọ́dún tí gbágbọ́n fi kán sí ọpẹ́ ni ẹ̀dọ́kànjá ọjọ́ mọ ọpẹ́ fọ́lọ́run kámọ̀ yìí pé kéèyàn ní àlàáfíà mọ́ jẹun kẹ́mi yìí ó sì gbé àánú látọ̀dọ̀ ọlọ́run ni ọ̀ àmáyé inú àwọn ẹ̀dọ́ ọlọ́run àlàáfíà míì wà lára wọn ṣùgbọ́n àlàáfíà mọ́ jẹun ọlọ́run fún wọn yìí ẹjọ́ máa dúpẹ́ fọ́lọ́run àwa agbáwẹ̀ ẹ̀dàkùn òní ẹjá fi rántí títóbi ọlá tọ́lọ̀wọ́ bá ṣe lórí kó wà wà ìsìláàmù gan ọlá ni lọ́tọ̀ àánú ni lọ́tọ̀ kí èèyàn gbáwẹ̀ kó fi bí panú fódidi oṣù kan kọ́ mọ́ yìí wọ́n kọ́ mọ́ jásọ̀ spítù àánú ni lọ́tọ̀ ọlọ́wọ́n bá wò gbogbo ohun tó fi ṣàánú wa táà ní dúpẹ́ sí ọlọ́mọ jẹ́ kẹ́kọ́ wẹ̀ nínú ẹ̀ o ṣàánú wa o ẹjá ọlọ́mọ yín kí ọdún táà ń ṣe lónìí ọlọ́run fi ṣẹ̀bùn fún wa ẹ̀bùn ni tọ́rọ lọ́wọ́ bó tó fi wá yọ yìí sáwọn màláíkà yóò fi wá ṣe yàǹgá sáwọn màláíkà kẹsẹ̀ ráwọn ẹrú sí mi ọlọ́run ọba ò nínú ẹni tọ́lọ́wọ́ bó fi yọ yìí ọlọ́run já wà nù wọn o ẹ̀dọ́kùn torí tọ́lọ́run gbogbo àwọn táwa ń bì lónìí lábẹ́ pé a dúpẹ́ fọ́lọ́run ẹ̀dọ́kùn nǹkan méjì pàtàkì ń bẹ tó yẹ ká mójútó lábẹ́ pé mo fẹ́ dúpẹ́ pé ọlọ́run ọba jẹ́ ìrópin oṣù lábẹ́ wípé èmi náà wà nínú ẹni tí ń ṣe ọdún ìtúnú ọdún yìí a ní nǹkan bíi méjì tá a fi dúpẹ́ fọ́lọ́run alákọ̀ọ́kọ́ òun ni ìta ń pè ní àlẹ́ ẹ̀yìn àmọ̀dájú nípa ọlọ́run ẹni tí ẹ̀mí ẹ̀ tí ọba tí ìjìnà tó nípa ọlọ́run ọba rẹ̀ títí dàsìkò yìí kọ́ lọ kẹ́kọ̀ọ́ nǹkan ẹ̀sìn dáadáa o kó máa gbọ́ wà sí dáadáa o ẹ dákun torí tọlọ́run àwọn ànábì ọlọ́run bá gan tí wọ́n ti lọ ànábì wa Ibrahim alayhi salatu wa salam lọ́jọ́ kan ó bí ọlọ́run ọba léèrè ó ní rọ́bì ọba mi a rí ní dìde mo fẹ́ rí bó ti dìde ní Ibrahim irú béèrè sọ mọ́ ni à tẹ́mọ̀ kí béèrè ọba sì ní gbàgbọ́ kò ní jà náàbí ọlọ́run kò ní jẹ́ ni ti gbéṣẹ́ fún Ibrahim ó ní à mo gbàgbọ́ ọba náà ìtẹ́yàn bá mọ̀ ọ yàtọ̀ sí tó yàn fojú rẹ̀ rí ọlọ́run mo fẹ́ yí báyìí kéèmì jọ gbórí pé yes so ẹ̀mí mi ó tún wá balẹ̀ ṣojú kó ti balẹ̀ tẹ́lẹ̀ lọ ọlọ́run tó bá rí bẹ́ẹ̀ yìí fi ara mi hàn ọ́ fàkóso arúgbó atamina pọ̀ èrè lọ wá ẹyẹ mẹ́rin wá mọ̀ sí wọn fàṣọrọ wọn ná ilé ìkà jẹ́ kí mẹ́rẹ̀ẹ̀rin ó mojú ẹ̀ kan dá ọmọ dáadáa débi wípé tó bá pè wọ́n tó bá tiẹ̀ ti yọ owó ti máa sábọ̀ lọ ṣe bẹ́ẹ̀ anábìwá Ibrahim alayhi salatu wa salam ó sì mú ẹyẹ mẹ́rin lóòótọ́ ó sì wọ́n àwọn ẹyẹ mojú ẹ̀ ọlọ́wọ́n bọ́ ọba tọ́lá rẹ̀ ga ó ní lẹ́yìn eléyìn nítọ́wà ṣe ni pé àwọn ẹyẹ mẹ́rẹ̀ẹ̀rin pa wọ́n pa wọ́n tọba wa pa wọ́n tán wá mú ègígé inú ilé ègígé inú ilé pòópọ̀ mégìgé bẹ̀ ó sórí òkè báyìí ó sórí òkè báyìí pé wọ́n síbẹ̀ ṣe mọ̀ páwọn ẹyẹ ohun ti dòkú ìbéèrè tó sì béèrè ní pé òun fẹ́ rí bọ́lọ̀ tí wọ́n jí òkú ọlọ́ni fagbára mi hàn ọlọ́wọ́ bọ́ bá tọ́lá ga onísọmọ́já yìí àyàkùn lè jábàlẹ̀ mìíràn jùz à nínú ẹyẹ mẹ́rẹ̀ẹ̀rin fi ìpín kọ̀ọ̀kan sórí òkè lọ lọ́tọ̀ọ̀tọ̀ ọlọ́ni sọmọdé àwòhún náà ó tí wọ́n bá jẹ́ àbúkọ tó bá sọ wọ́n wá máa fi pè wọ́n kọ̀ọ̀kan bọ́ bá ṣe pọ̀ ọ̀sẹ̀ wọn ló kọ̀ mí ju wípé ẹyẹ ilé tó bá yẹ pé fún lóókọ bá a ṣe fajá lóókọ bíbó orékè bí nkankan fi óókọ tó fún fi pè ọlọ́ni yà tí iná kà sáàyà wọ́n padà wọ́n sì wá bọ̀ kọ́dà wọn àní rìn wọ́n sáré wa ni ọlọ́run tóbi Ibrahim ń sì ń pe ẹyẹ kọ̀ọ̀kan ẹyẹ kọ̀ọ̀kan sì ń yíra padà ó sì ń níyẹ sì wá ń bà bí ma ń tọ́ ma wọ̀ ma ń tọ́ ma tẹ́tí sí mùsùlùmí ní ìdíṣẹ́rí bá ṣe gbé rédíò kéékèèké táàfin gbọ́ wà sínú àwẹ̀ táàfin ṣe òjò bẹ́ẹ̀ náà ló ṣe ká máa gbọ́ wà sígbà tí ọ̀sá àwẹ̀ o nínú nǹkan táàfin dúpẹ́ fọ́lọ́hun àtèmi àtìyín òun ni kébò nígbàgbọ́ wa ìmọ̀ wa nípa ọlọ́run àmọ̀dájú wa nípa rẹ̀ bóyá ni ó ṣe yẹ kóró sí táàfin mọ̀ yín pé kò sálágbára mi ìlẹ̀yìn táàfin mọ̀ yín pé ẹnìkan ò léwà wà láńlẹ́ra wa. Wa, láti mọ̀ yín pé tá a bá ti dá ọ̀sẹ́ nìkan tí ó jẹ́ burú wa lójú à ń ra òka à ń wọlé olóògùn à ń ṣe nǹkan nǹkan à ń ṣaburú sọ́mọ làkejì bẹ́ẹ̀ nìkan ọ̀bá ṣubú ìwọ ò lè ga àìnígbàgbọ́ ni o àìnígbàgbọ́ ni o ẹni tó rò pọ́ ga wà lókè téńté bọ́ bá mójútó tiẹ̀ náà tó sì ń bẹ lọ́hùn ó lè jẹ́ ike tó bá yá ìsàlẹ̀ rẹ ní o mọ́ ṣàbùrú sẹ́ni kankan bí wọ́n bá ń ṣàbùrú sí ọmọ tó yí rẹ̀ wàá sa èrè kọlù tírélà mọ́ ọlọ́run ẹ dákun nǹkan alákọ̀ọ́kọ́ nù torí àsìkò nǹkan ẹlẹ́ẹ̀kejì nínú nǹkan tó yẹ ká mójútó tá a fi dúpẹ́ fọlọ́run fún ọdún eléyìí fún oore tó ṣe fún wa tó dìde oṣù kan táà tó ń ṣe ọdún lónìí tẹ́ pé ọdún mi tó ń bọ̀ lẹ́yìn rẹ̀ wọ́n ní iléyà pẹ̀lú ògùn ọlọ́run àláfíà láfiṣe wọn náà wọ́n ní pé kámọ̀ yìí kí ọlọ́run dá àrà kan fún wa tó lágbára ní oṣù yìí òun náà ni pé ajagun ọ̀pọ̀lọpọ̀ wọ̀ kàn máa pé ní ogun láwa ni kí ó ṣogun ìlànà àti USA àti Israeli o àwa gẹ́gẹ́ kálukú wa ilá ajá ogun kí lógun tá àjà abá àjòjagun ṣé ẹ rí gbogbo ẹni tí ò lè gbà àwẹ̀ kò wí ní adùn ní adùn torí pé adùn gangan àdánwò ní lọ́tọ̀ ọ̀mù tí kò sí ti ń dà láàmú jadùn lọ kò ń sì náà alágbèrè kò sí ti ń dà láàmú jadùn lọ gbogbo ẹ̀ náà adùn bíntín bíntín fásìkò kékeré báyìí ṣùgbọ́n lọ́wọ́ wá ṣe àánú wa wá kápá àdùn yẹn àwọn ènìyàn ẹ̀ gbogbo ẹni ọba lè gbà àwẹ̀ fóṣù kan ọlọ́run fún oníṣẹ́gun lórí àdùn ni àwọn tí ò lè gbà ó ọlọ́run ọba ò jẹ́ kí àdùn ló ṣẹ́gun ti wọn yóò wá kéré máa fi bí panú wọ́n wá padà síbi ọ̀rọ̀ Yorùbá ìsọnù ọgbọ̀n àwẹ̀ ó rí sọnù ọ̀pọ̀lọpọ̀ rò pé òun tan láwọn ajé òun ọgbà àwẹ̀ tí ó dàkó tó kù láyé ìgbà nígbà tó bá wá gbà wọ́n fún jẹ bẹ́ẹ̀gàn kò ní lè jẹ́ ọlọ́mọjà gbà rẹ̀ tipátipá ọlọ́mọjà gbà rẹ̀ tipátipá ṣérù nàìjíríà iná tí léyìn wọn gbà rẹ̀ kí èèyàn mọ́fẹ̀ẹ́ gbà rẹ̀ àwẹ̀ tó bá rẹ̀ lẹ̀ ẹ̀dá kò torí tọlọ́run bá ọlọ́run ṣe fún wa níṣẹ́gun lórí adùn adùn ẹ̀mí kálukú wa yìí nínú àwẹ̀ bóun láà ṣe gbìyànjú tá ṣẹ́gun rẹ̀ nígbà káàlọ́ tán ṣé èso ní lábẹ́rẹ̀ ọtí mímu báyìí tá là ń sọdún tọ́kì adìẹ gbogbo ẹ̀ tó wáyé pé ọtí láwà mọ́ fi ṣàlejò aláfẹ́ sọdún ẹ dákun ṣáájà wọn bẹ́ẹ̀ àdánwò kan bá ẹdẹ bí ọdún mélòó kan sẹ́yìn ọlọ́run bá ti ní orúkọ gbàgbé nìsín wọn náà ní pé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ lọ́jọ́ ọ̀túnú báyìí sẹ́ni wọ́n ń kó yídi báyìí wọ́n láwọn lọ sọdún lóko nu ṣùgbọ́n dà ìpẹ́ ọlọ́run bá ti bá aṣẹ́kùn rẹ̀ báyìí adùn kádùn ni adùn rádaràdá ni ẹ dákun torí tọ́lọ́run bá ti ṣẹ́gun rẹ̀ nú àwẹ̀ ẹ já gbìyànjú kọ́mọ́ ṣẹ́gun wa padà ó kí gbogbo iṣẹ́ tá a ṣe lórí ọmọ bà bàjẹ́ ọlọ́run níjọ́ bàjẹ́ mọ́ wa lọ́wọ́ ẹ̀dá gbogbo ẹrú ṣe ọlọ́run tá mẹ́bí lónìí ká dùnú lábẹ́ àlọ́ ọlọ́run wọ́n lè bi fadlillah wa bi rahmatihi fabidhalika falyafrahu huwa khairun mimma yajma'un ọlọ́run bọ́ ọba tó láàrẹ́ ga ó ní ọlọ́run tó ṣe fún kọlùkù wa àdúpẹ́ àánú rẹ̀ tó ṣe fún wa ó ní ẹ̀ ló yá máa dùnú sí kì í sọ̀rọ̀ ayé tá a kójọ gbogbo ẹ̀ òfin ti fẹ́ tẹ̀ ní o ilẹ̀ láti wá ilẹ̀ lápadà sí àfọwọ́bà fílẹ̀ ilé ayé ẹjá mọ́ ọlọ́run ọlọ́run tó fi àṣìkò ń gẹ dáadáa ẹ̀yà oríṣìí ọlọ́run tá àjọjọ́ ń bẹ ń bí lónìí ẹjá rí àmì ọdún ìsìláàmù lára wa lọ́nà míì lọ́nà wo lọ́nà ní pé ẹjọ́ torí tọ́lọ́run ẹjá dẹbí pọ̀ ẹjá fi àsìkò ọdún yìí ká fi dẹbí pọ̀ ẹjá àwọn èèyàn orí ọwọ́ dáadáa wa ẹjá ṣe dáadáa sáwọn èèyàn nínú ọ̀rẹ́ nínú ará nínú ẹbí ara àmì páǹṣẹ́ dùnù

kìí ṣàwúre ní ọlọ́ṣẹ́ o kìí ṣe ìtajà o arẹ́bìnrin tó bá fẹ́ kí aṣì kí ẹ gbòòrò kò dákẹ́ mbẹ̀ anábà Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ó ni wa an yusa aláhùn fi ó tún wá wù ọ kíkọ pẹ́ láyé o kọ́ ló ń ṣe o mọ́dàrí kàkọ́ o sọ ọmọ ọ bá bọ̀ pé yóò ní ṣe máa ewé ó sunkún agbára ọlọ́run bó lè sún bí kankan tó ní agbára ayé kì sùn anábà muhammad sallallahu alaihi wa sallam tọrọ bá tó fẹ́ kẹ́bìnrin ogun ìkẹ́ méjì ni kò sí ẹnìkan tí ń bẹ́ bì tí ó wù abẹ́nìkan ń bẹ tó yẹ lóṣù ló ń fẹ́ bá kú kò sẹ́ni tí fún un kò sẹ́ni tí kò sẹ́ni tí máa ń dà kò sẹ́ni tí tí ó fẹ́ ogun anábà muhammad sallallahu wa sallam kọ́mọ ẹjọ́ bí pọ̀ ẹ dákun ẹjá ṣe dáadáa sáwọn èèyàn tẹ́ ẹ rí téèyàn bá jókòó sídìí awọ látò ní dọ̀la kò bá sì tẹ̀síwá nífà kì bá sọ̀wọ́ ní kà kì bá ṣàdúrà kan ní fún ní sí láwẹ́ láwẹ́ láwẹ́ láwẹ́ láwẹ́ láwẹ́ tó ṣàdúrà ṣàdúrà tí ò bá fi àwọn nǹkan kan kún àdúrà yẹn ò lè gbà ni bàbá wa kan fi sọ wípé iṣẹ́ èèyàn làdúrà rẹ̀ ṣíṣe ọwọ́ rẹ̀ bá dúà tó ìṣèlú wàláhì àdúrà tẹ́lòmí ń ṣe tó jókòó lé lórí bí ṣe é ṣe bọ́ lọ́wọ́ ọmọ ẹlòmí ni àdúrà tẹ́lòmí ń ṣe tó jókòó lé lórí bí ó ṣe bá tẹnìkan jẹ́ ni tọ́lọ́wọ́ bá wá jẹ́ ká ni tọ́lọ́wọ́ á jẹ́ ká bí èṣù bá dé orí tẹnìkan bàjẹ́ tí ó bàjẹ́ táwọn ọmọ rẹ̀ ó bàjẹ́ ọlọ́run ní bá ajẹ́ o ẹ dákun torí tọ́lọ́run ẹ jẹ́ á kí àmì ọdún wà lára wa àmì míì nínú àmì tó yẹ ká mójútó ọ̀rọ̀ ní kébù láti tún ìwà wa ṣe ọdún eléyìí ìwọ náà wò ká tó wá yídì kí lọ́lọ́ ní a ṣe ọlọ́ọ̀ni ká fáwọn èèyàn ló jẹ ká yọ jáka ìwà ní ọlọ́ọ̀ni ká ṣe àánú àánú ìwà ní ìwà mùsùlùmí làánú ẹ dákun torí tọlọ́run ìwà mùsùlùmí làánú ọdún yìí ò pé ní ọ̀bá lẹ́nu ẹ̀ka tó ń ṣàánú wọn náà ní lẹ́mìí pé èmi náà nàwọ́ sẹ́ni tí ò tó mi lónìí gbogbo wa bá kú ṣe wà ń bí àwọn tó jù wá lọ́pọ̀ àwọn táwa náà jù lọ́pọ̀ bọ́lọ́ ń ṣe dáyé ayé nu bọ́lọ̀ ń ṣe dánu bí ó dẹ̀ ṣe kọ̀ntínú tá yóò fi parẹ́ nu ẹ̀dàkùn torí tọlọ́run àwọn tó ti yọjá kà nù wọn àbá àdúpẹ́ ẹni tí ọ̀yọ́ jákà ìwọ náà lè ṣe sàárà míì tó yàtọ̀ sí jákà ẹjá mójútó ànábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallama wọn ni inna min ahabbikum ilayya àwọn tí mo fẹ́ràn jù nínú ẹ̀yin mùsùlùmí tó dẹ̀jẹ́ wípé tó bá dẹ̀lì kìyàmà ibi tí bá wà nínú àlìjẹ́nà àwọn wọn sùn mọ́ mi tí ẹ̀ bá gbọ́ mi léyìn kí lè yọ ọmọ rò pa ànábì ọsọ ẹlòmíì ọmọ ẹsọ kí bóyá àwọn tí wọn yìí sùn lóru ànábì ọdá kọ àwọn tí yìí sùn lóru o bóyá àwọn tó ṣe kí wọn yìí tẹ jẹun àwẹ̀ làwọn máa gbà ní gbogbo gbà ànábì ọdá kọ yẹ o ẹ̀gbọ́n nǹkan tó dá kọ ni ó ní ahasinakum akhlaqo àwọn tí wàá wọn dáa jù nù yín ẹni tó sùn ànábì lákìyàmà tó ṣe ẹ dákun tún wàá wá ṣe ìsìláàmù ló ní ìwà ló ní ẹwà kéde ìsìláàmù ló ní kẹdùn kan ẹlòmíì ń gbẹ̀sìn ó sì dọ̀tá àwọn òbí ẹ̀ ẹlòmíì ló ń gbẹ̀sìn òun àtàwọn ẹbí ẹ̀ sì kọ̀yìn síra wọn kì í ṣẹ̀sìn lọ gba ẹ̀sìn lọ gbà kì í ṣẹ̀sìn ọlọ́run ẹ dákun ẹja ṣe dáadáa sáwọn èèyàn ẹ jẹ́ ká rí ìwà ìsìláàmù lára wa ẹ jẹ́ ká rí gbọ́ngbọ́n ọdún ìdùnnú pàṣọdún káwa náà ti ìdùnnú bọ ọmọ ẹlòmíì lọ́kàn ọlọ́run àbọ̀ ò ní jẹ́ kí ìdùnnú kúrò lálàámàrí wa o. parí nínú nǹkan tá a ṣe púpọ̀ nínú àwẹ̀ bóyá kí n tó lọ bẹ̀yẹn ó náà ní pé ẹjá lọ mọ̀ ikú rọmọdọ́ọ̀nù lọ parí iṣẹ́ ìjọsìn parí o ànábì tọ́lọ́run ránṣẹ́ ọlọ́run bá sọ fún yí pé wà á títí tí kú èdè èèyàn lọ ìjọ kú èdè ọmọ o nínú yìí ẹlòmí kò tí ẹ nídìí ká ṣe mọ́ṣọ́ gbogbo wa náà la mọ̀ wípé àwọn èèyàn kan bẹ àjọjọ bẹ̀rẹ̀ àwẹ̀ àjọjọ parí ẹ̀ àjọjọ parí ẹ̀ o ẹ dákun torí tọlọ́run ọlọ́run tó fún wa ní àǹfààní ẹ mọ̀jà sí lò bá a ṣe ń sin lọ́ọ̀ nínú àwẹ̀ ẹja mójútó lẹ́yìn àwẹ̀ ìyẹn ló wà gbé mi lọ bí kankan nínú ìbádà tá a máa ń ṣe nínú àwẹ̀ ó náà ní kí n gbowó ara dun ní kùránì láǹkà alukùránì láǹkà alukùránì láǹkà alukur'an ẹjá kù torí tọ́lọ́hùn ẹjá mójútó alukur'an kíkà lẹ́yìn ọdún láti òní lọ ẹjá tó máa kà bá ti ń kà áhùn ẹjá máa kà á ẹlòmí òun pé à ẹ máa ka kùránì sí mo wá já àfáà ni ẹjẹ sáré fún ìtàn kékeré ní máa ni bàbá yẹn maka alukur'ani gan maka alukur'ani gan gbogbo àwọn ọmọ rẹ̀ ó ti wá mandate ẹ̀ lórí wọn kí gbogbo wọn gbọ́dọ̀ maka alukur'ani ìkan wá wà náà ọmọ rẹ̀ wà òkè wàhálà wọn báyìí ṣe wá pọ̀ lórí kur'ani báyìí bàbá ẹ̀ isa àfàànà ó ṣé ìlà kur'ani níjà ìbílẹ̀ mọ ṣé wàá fẹ́ bá kur'ani wọn máa ṣe mùrọ́dà wọn lè ṣe division tí wọn há ewu ń tí tẹ́ gbé kur'ani kur'ani kur'ani ṣàyẹ́tí wàhálà wà náà àwọn ọ̀há kur'ani ẹni kìíní kan kájà máa kà á bàbá ní àyè ma kà á ọmọ ní bàbá wàhálà pọ̀ ẹ ẹ̀yà bí ṣe ọlọ́run táàjọ bàbá bá ní ó dà àwọn apẹ̀rẹ̀ èédú gbé lọ sódò lọ́wọ́ àfikún wa ọmọ bá jápẹ̀rẹ̀ ọmọ lọ́wọ́ jápẹ̀rẹ̀ lódò ó ti apẹ̀rẹ̀ ó ti odò ìgbà tó ti apẹ̀rẹ̀ odò ó kún ìgbà Ah, ìwà líle ó tún ti bọ̀ ìgbà tó tún ti bọ̀ ó wà pé ẹ̀kẹ́ yìí wọ́n ṣa eré yìí ó ń ṣa eré kò tí ì kúrò létí dò omi ti jò tán ó tún ti bọ̀ ó rò pé bóyá ń ṣàrí tó lẹ́ẹ̀kan ó tún ti bọ̀ padà bí omi ṣe kú eré omi tún ti jò tán ó bá rí ẹ̀wò bàbá kò bọ́ símú o bí mo ṣe ń ti apẹ̀rẹ̀ bọ́ mi bẹ́ẹ̀ lomi ń jò dànù bí mo ṣe ń ta apẹ̀rẹ̀ bọ́ mi bẹ́ẹ̀ lomi ń jò dànù bàbá kò ṣeé ṣe o ẹ̀yìn bàbá ní pé mọ́ ọmọ kó ní rí omi gbédélé tó ní ọlọ̀ èmi náà mà ṣùgbọ́n nígbà tó ń gbé apẹ̀rẹ̀ yìí lọ kí ni kọ́lọ̀ rẹ̀ olódúdú ni ṣé bí èédú la fi ń a máa fi wọn èédú ni ó sì dúdú ní ìsìn tó gbédélé kí ni kọ́lọ̀ ẹ̀ ó ní bí ẹ̀fọn lásán ló ṣe wà ń bẹ̀ gbogbo dúdú omi ti fọ́ nù oníṣẹ́ tálùkùrọ̀ á ní máa ṣe láre yàrá bọ́ọ̀ bá yóò tún gbèsè ayé rẹ̀ ṣe yóò tún àlámọ̀ yìí rẹ̀ ṣe ọlọ́run wọlé ayé tóbi rẹ̀ ọdún ilé ìta ń ṣe ọdún ìdùnnú ni ọlọ́mọdé ó dìbànújẹ́ mọ́ wa lọ́wọ́ bá a ṣe gbà rẹ̀ tán sàlámà sàlámà aṣọ́dún ilé yánà sàlámà sàlámà gbogbo etí kálukú wa tá a kó síwájú ọlọ́run ọba níbẹ̀ ọlọ́run bọ́ bá a gbà o àwọn bàbá wa tọ́lọ̀ ń ṣe àyè yìí fún ọlọ́run jẹ́ mi wọ́n tún gùn lórí dáadáa àyè yìí ọlọ́run ọba òní jókòó láláyè láéláé yóò fi gbogbo wa ṣe kòǹgẹ́ hádà wa sallallahu ala muhammadin وآله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك